nígbà tí àwọn yẹ̀wùdí wá dá ọ̀rọ̀ yìí lẹ̀ tí wọ́n wá ń ṣe yẹ̀yẹ́ pé àwọn náà ti di bákan náà àtàwọn àtàwọn sàábé àwọn ti di bákan náà tó sì já sí wípé ọ̀tọ̀ ní èròǹgbà wọn sọ̀hábà. ìlò tó wà nínú èdè tiwọn ni wọ́n ń lò ó wọn ò lò nílò tó wà nínú èdè Ísírẹ́lì. kódà àwọn ò sì gbèrò aburú sí ànábì torí pé àwọn kì í ṣe èèyàn jákujàku èèyàn rádaràda ní tiwọn. àmọ́ inú àwọn yẹ̀wúdí ń dùn aláwọ̀ wá fún wọn ní òmíràn ó fún wọn ní ọ̀rọ̀ mìíràn tí ó gbé ìtumọ̀ àti èròǹgbà rere wọn jáde. Allah fún àwọn sọ̀hábà ó fún wọn ní ọ̀rọ̀ mìíràn tí ó gbé ìtumọ̀ àti èròǹgbà rere wọn jáde tí kò sì jẹ mọ́ èdè abúnikù. kí wá ní ọ̀rọ̀ mìíràn tí ọlọ́run fi jìrọ rọ ìná àwọn sọ̀hábà ó ní òǹdúrúná òǹdúrúná nítorí pé another word fún rọ́ọ̀ín ó ní òǹdúr rọ́ọ̀ín another word fún rọ́ọ̀ín nínú Arabic language ó ní òǹdúr wò ó. kíyèsí mójútó èyí rí bẹ́ẹ̀ kí àwa mùsùlùmí lè mọ̀ pé ìlò èdè wa àti ìṣe wa kò gbọ́dọ̀ jọ tàwọn aláìgbàgbọ́. ìwọ tó o máa sọ wípé tó o bá fi ọ̀rọ̀ jọ kèfèrí tó ga sí pé irú àṣà tí kèfèrí ń dá nìwọ náà ń dá ọwọ́ sọ pé ṣùgbọ́n àníyàn tiẹ̀ dáa irú ìṣe kèfèrí nìwọ náà ń ṣe wọ́n wá sọ pé ṣùgbọ́n àníyàn tiẹ̀ dáa fi eléyìí kẹ́kọ̀ọ́ àníyàn àwọn sàábé dáa lórí gbólóhùn rọ́ọ̀ìnà tó túmọ̀ sí wò wá kíyèsí wa tàbí ẹni tó ń wò wá ẹni tó ń kíyèsí wa ẹni tó ń mójútó wa àmọ́ nítorí wípé èdè yìí olùjára wọn nínú èdè Ísírẹ́lì the same word the same pronunciation yìí náà ni àwọn Ísírẹ́lì náà máa ń wí nínú èdè tiwọn àmọ́ tó já sí wípé kò túmọ̀ sí wò wá kò túmọ̀ sí kíyèsí wa ohun tó túmọ̀ sí ni òmùgọ̀ wa. ìdí nìyẹn tí aláwọ̀ fi gbàrọ́ àyìnà kúrò lẹ́nu àwọn sàbẹ̀ o ó wá fi ọ̀rọ̀ míì tó ga sí wípé yẹ̀wúdí ò òní nínú èdè tiwọn ení bákan náà sì ni pé ọ̀rọ̀ yẹn kò ní ẹja ń bákàn nínú kò ní ojú àti òdì òǹzúrúná is òǹzúrúná sì túmọ̀ sí pé kíyèsí wa wò wá mógútó wa. báyìí nínú àwọn yẹ̀wúdí ṣe bàjẹ́ kẹ́yìn wípé àwọn mùsùlùmí ò mọ̀ sọ pé rọ́ọ̀yìn náà fànẹ́bì mọ́ wọ́n mọ̀ tí ń wí nǹkan míì wọ́n wá bí wọ́n léèrè pé kí ni tẹ̀ ń wí ní dípò àwọn sọ fún wọn pé òun ni pé kíyèsí wa wò wá ní bá ní ha so ẹ ló rọ ìnà mọ wọn láwọn ò lò mọ o àníyàn àwọn sọ̀hábà dáa ṣùgbọ́n èdè yẹn ó wà nú èdè ìsírẹ́lì tó túmọ̀ sí nǹkan burúkú tó túmọ̀ sí tá a máa ń pè ní èdè abúnikù derogatory language la máa ń pè ní language èdè tá a fi tàbùkù ènìyàn so ló fi gásí pé ńgbà tí mo fẹ́ túmọ̀ áyà yìí kò ṣeé tú tààrà láì sí àlàyé tí ń bẹ lábẹ́ rẹ̀ nínú language ni mo fi sọ wípé nínú ìtumọ̀ rẹ̀ pé yá ayú alẹ́dínà àmọ́nù ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo. látẹ̀kúlú rọ́ọ̀yìnà ẹ má sọ pé rọ́ọ̀yìnà tí mo bá lọ tààrà síbi ìtumọ̀ ẹ̀ pé ẹ má sọ pé òmùgọ̀ wa àmọ́ ẹ sọ pé kíyèsí wa ẹ má wò pé ẹ má sọ pé òmùgọ̀ wa ṣùgbọ́n kíyèsí wa ó sì àjọra wọn báwọn ló jẹ́ kí n rárá fi ọ̀rọ̀ yẹn lẹ̀gẹ́lẹ́dẹ́ẹ̀ wípé. ńgbò ga si pé the ultimate goal gangan ni the world on rọ́ọ̀ìnà eh, rọ́ọ̀ìnà òwúlẹ̀ rọrùn táwa lo kẹ́límọ̀ òmùgọ̀ wa fún ànábì ọlọ́run. so ẹ̀yin mùsùlùmí ẹ má sọ pé rọ́ọ̀ìnà ẹ fìyẹn lẹ̀ fún àwọn ìsírẹ́lì àwọn ẹni ìbínú. àwọn ẹni làánà bíi kí wọ́n pànẹ́bí wọn bíi kí wọ́n lé ànẹ́bí wọn lóko bíi kí wọ́n láǹfẹ́ kàn mọ́gi àgbélébù bíi kí wọ́n lé wọn kú òun lù ú ìṣesí bárakú ti ń bẹ lára àwọn yẹ̀wúdí nìyẹn. nítorí náà àwa mùsùlùmí a ní jọ kèfèrí nínú èdè à ń bọ̀sibọ̀sí nínú ìṣe wa. ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ nínú àwọn èdè tí ó ń ṣẹlẹ̀ wa àwa tájọ́ mọ káàró tó ga sí wípé èdè àwọn ni mùsùlùmí ò gbọ́dọ̀ máa lò a fẹ́ fi àyà yìí ṣe àríkọ́gbọ́n lórí ẹ̀ o ò lè rí àyà tí ó wà lórí ètí mo fẹ́ sọ yìí ṣùgbọ́n àwa lu àyà yìí a ti ara àyà yìí kẹ́kọ̀ọ́ bí àpẹẹrẹ kí mùsùlùmí máa sọ pé ọlọ́run ó gbàkóso tọ́ gbọ́ kí mùsùlùmí máa sọ pé ọlọ́run ó gbàkóso èdè àwọn kèfèrí ni o. àkóso ò fi ìgbà kankan kúrò lọ́dọ̀ ọlọ́run ohun tí ń jẹ́ àkóso fàṣùbọ̀ánà lẹ̀bí bìyẹ́dì yìí mọ́làkútù kúlíṣẹ́ gbogbo àkóso gbogbo nǹkan pátá ọwọ́ ọlọ́run ló wà ọwọ́ aláwọ̀ ló wà. níbo làkóso wà tọ́lọ́run ti fẹ́ gbà á ọwọ́ ta ni ó ti àbí lọ́wọ́ emèrè àbí lọ́wọ́ oṣó àbí lọ́wọ́ àáfàá àáfàá oníjálàbí àáfàá àáfàá ẹlẹ́bọ ṣé lọ́wọ́ wòlíì èké lọ́lọ́run ti fẹ́ gbàkóso ni àbí lọ́wọ́ Muhammadu Buhari ọwọ́ ta ni àkóso wà tọ́lọ́run ti fẹ́ gbà. ẹnìkan wà nú àìlera dípò kẹ́ ẹ sọ pé ọlọ́wọ́ fún lálàáfíà. ẹnìkan wà ní ìṣòro dípò kẹ́ ẹ sọ pé ọlọ́run ọba yóò sì rọrùn fún ọ èdè mùsùlùmí nìyẹn o èdè mùsùlùmí ni pé Allah ó ṣe ìdẹ̀ra lẹ́yìn ìnira inna ma'al usri yusra èdè mùsùlùmí nù. àwọn kèfèrí ni wọ́n máa ń sọ pé ọlọ́run ó gbàkóso ẹ̀yin mùsùlùmí náà ẹ̀ ti ń bá wọn wí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀kan nìyẹn o òmíì tún rèé o ọlọ́run ó wọlé ọlọ́run ó wọlé kí lọ́lọ́run fẹ́ ọlọ́run ó fún ọ ọlọ́run ó fún ọ lálàáfíà ó ṣe di ogun ọlọ́run ó dáwọ́lé èdè kèfèrí ni ẹ má sọ bẹ́ẹ̀ ọlọ́run ṣe kó sí nínú èyí ti ṣiṣẹ́ lọ́wọ́ fi kó sí nnú nígbà náà bá kó sí òun nínú kú àkú òkè sánmà keje òun wà nù tiẹ̀ rárá. ọlọ́run ọ̀rọ̀ ọkàn rẹ la máa ń wí ọlọ́run ọ̀rọ̀ ọkàn rẹ. kọ́ wa ládùúgbà pé sọ́rí fi kùlù bàná àlàtàn átíkà ọlọ́run ọba tí máa darí ọkàn síbi tó bá fẹ́ darí ọkàn wa síbi ìtẹ̀lé àṣẹ rẹ̀. àwọn àpẹẹrẹ tí mo mú wá yìí tẹ bá túmọ̀ mi ẹ̀ lè rán mi létí o nínú àwọn èdè jákujáku èdè àwọn kèfèrí èdè tó ga sí wípé ó tako àkídà wa tẹ́ ẹ máa sọ. nínú àwọn èdè kèfèrí táwọn mùsùlùmí tún ń lò òun ni ẹ jẹ́ á gbàdúrà ẹ jẹ́ ká gba èdè kèfèrí ni kì í ṣe èdè mùsùlùmí á ṣe àdúrà ni aláwo ni ó gba ok tí wọ́n bá gba kí ni ìtumọ̀ gbígbà nǹkan ìtumọ̀ gbígbà nǹkan ni acceptance àdúrà tó wá ṣeun kí ló kan lọ́n bẹ̀ mọ́ nísìn kí ló kan lọ́n bẹ̀ mọ́ nígbà tí wọ́n ti gbà á ìgbàgbọ́ mùsùlùmí ẹ̀kọ́ mùsùlùmí ó ní wípé àwọn ò ṣe àdúrà àwọn àsọpẹ́rọ́ bà náà tàkọ́ balẹ̀ mi náà ìnaka àǹtàsẹ̀mí odòá olúwa gbà á lọ́wọ́ mi dìkẹ́límọ̀ gbígbà a máa ń lò fún àlọ́ òní àì sọ pé à ń gbàdúà a ṣe àdúà ni àwo ṣe aláwo wàá gbà á tó ẹ̀yin mùsùlùmí ẹ má sọ pé a fẹ́ gbàdúà mọ́ yìí ṣe èdè wa èdè àwọn kèfèrí kan ni. kí tún ni ẹ máa rán mi létí àwọn èdè burúkú tẹ́ ẹ máa sọ o àwọn èdè tẹ́ ẹ lọ tẹ́ tẹ́ èdè tẹ́ ẹ lọ kó náà ẹ ṣeun wọ́n ní àwọn igálà táwọn bá fẹ́ pe ọ̀dẹ̀ àwọn ò pè ní ọ̀gá nínú èdè Yorùbá tá bá fẹ́ pe ń tó kọ́ wa ní nǹkan à wa tẹ̀rí jọ kéèsì rọ́ọ̀yì àti ǹlúrú nínú èdè Igala ọ̀gá wọn ni ó túmọ̀ sí ọ̀dẹ̀ òmùgọ̀ àmọ́ nínú èdè Yorùbá ọ̀gá ó túmọ̀ sí so tí ọmọ Yorùbá bá wá pé ọ̀gá mi o ní etí ọmọ Igala inú rẹ̀ ó dùn pé ah, àsọkùnrin tiẹ̀ àsọdẹ̀ tiẹ̀ lọkùnrin yìí nítòun ó gbọ́yé sí ti ẹnu tọ́ba ti wá rí báwọn àwọ̀ wàá lo èdè míì fún ọ̀gá. ok now so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú láńgbèjì nìyẹn èdè tó bá ti wà pẹ̀kúlíà èdè tó bá ti tó bá ti sopọ̀ mọ́ ìlànà ẹ̀sìn kan mùsùlùmí ò gbọ́dọ̀ lò ó fún ẹ̀sìn tiẹ̀ kókó ọ̀rọ̀ nìyẹn. àwọn ìgbàdúà a máa ń ṣàdúà ni àwọn ìsọpọ̀ ọlọ́wọ́ dàwọ́ tẹ̀ ẹ́ ọlọ́wọ́ dàwọ́ lé e rárá o a sọ nǹkan tá a fẹ́ kọ́ ọlọ́wọ́ ṣe fún tọ̀ ni ọlọ́wọ́ fún ọ lálàáfíà o ọlọ́wọ́ fún ọ nírọ̀rùn o. ọlọ́run ó bò ọ́ láti rí o àwa kì í sọ pọ́lọ́run ó gbàkóso ìfèyí ló máa ń sọ pọ́lọ́run ó gbàkóso àwọ̀ sọ pé ọlọ́run ọba ó ṣe nǹkan báyìí fún ọ ni so eléyìí tẹ́yìn náà bá tún rántí nínú àwọn èdè kèfèrí tẹ́ ẹ fẹ́ máa lò ẹ má lò ó kẹ́ ẹ fi kéèsì rọ́ ìná àti ǹzúrúná kẹ́ ẹ fi ṣe àríkọ́gbọ́n o o ò lè rí àyà tí ó sọ̀kalẹ̀ mọ́ o ok mo tún rántí òmíì àwọn kèfèrí àwọn ọ̀ṣẹ́bọ àwọn ni wọ́n máa ń fi ajé ṣàdúà ajé àwọn ni wọ́n máa fi ṣàdúà bíi kí wọ́n sọ pé ajé ó tà á bíi kí wọ́n sọ pé ajé rẹ̀ bí kan sọ pé sáyé wá bí kan sọ pé ajé ó di wàlá èdè àwọn ọ̀sẹ̀bọ ni èdè àwọn ọ̀sẹ̀bọ ni ìyẹn tiẹ̀ wá burú kọ̀ débi pé ó lè múyàn kúrò nú ẹ̀sìn kí ni ìdí ẹ̀ ìdí ẹ̀ ni pé látijọ́ tó o ti ń gbọ́ pé ajé ọ̀tá ajé ó di ajé ó wà ajé ó gbé ọ̀ ta ni wọ́n mọ̀ sí ń pè ní ajé ṣé orúkọ bàbá rẹ ní ń jáde àbókọ ìyá rẹ ṣé bàbá rẹ ní ń jẹ́ ajé ta ló kọ́kọ́ jẹ́ ajé nílẹ̀ Yorùbá òrìṣà kan náà ń pè ní ajé òrìṣà sẹ́wọ̀n pínlẹ̀ Yorùbá lára mẹ́ńtálítì Yorùbá ó pé wọ́n pín gbogbo iṣẹ́ tọ́lọ́ mọ́ ṣe wọ́n pín fún àwọn wèrè kan àwọn alálùjọ̀nù kan tí wọ́n máa ń yọná lẹ́nu tójú wọn máa ń sẹ́ná tí wọn ò wọṣọ mọ́ tí ń wọ sẹ́ńdà mọ̀rìwó mọ̀rìwó bo ara wọ́n pín àwọn iṣẹ́ tọ́lọ́ ọba máa ń ṣe táwa náà mọ̀ pé ọlọ́ọ̀ ní ń ṣe àwọn iṣẹ́ wọ́n wá pín fún àwọn wèrè kan wọ́n pín àdá fún Ṣàngó wọ́n pín odò fún Ọya wọ́n pín àdá irin wọ́n pín fún Ògún wọ́n wá pín kátàkárà wọ́n pín fún ajé kátàkárà wọ́n pín fún ajé ajé yìí níjọ́ òun àná tó gbilẹ̀ ó ti ń parun díẹ̀díẹ̀ o. òòṣà ajé wọ́n fi ọ̀pá wọ́n fi ṣe símbọ̀ fún èrè ọ̀pá ajé wọ́n gbẹ bí ọ̀pá ọ̀pá yìí ó ní àwọn olóòṣà pẹ̀lú àṣẹ ọba àlùkọ̀ọ̀kan ń wá máa ń gbé káàkiri ìlú kan sí òmíràn ìgbàgbọ́ wọn ni pé ìlú tí ọ̀pá ajé bá wà àtàjèrè àràjèrè ni ó ṣẹlẹ̀ sí wọn nínú ọdún náà àtàjèrè àràjèrè ni ó ṣẹlẹ̀ sí wọn nínú ọdún náà wọn a máa gbé ọ̀pá yìí káàkiri kódà a máa la ogun lọ ẹ ti lò tó kátàkárà yín ó ti ó ti fẹjú tó ẹ jẹ́ káwọn náà ò ní kátàkárà lọ́dún yìí. ìdí nìyẹn tí Abija àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n fi rán ọmọ Yorùbá létí ìtàn ọ̀pá ajé tí wọ́n fi ṣe eré dírámà ọ̀pá ajé. gbogbo yín náà lẹ wò ó gbogbo yín lẹ wò ó eré ọ̀pá ajé tí Abija tó ṣe tí wọ́n á dẹ̀ ti ń gbé ọ̀pá ọ̀pá òòṣà ọ̀pá àlìjẹ̀nù tí wọ́n ń gbé káàkiri ìlú kí kátàkárà wọn ó lè máa dára. So, the God of commerce the god of industry, the god of trading, ó ní ìgbàgbọ́ Yorùbá sí ajé. Tó fi já sí pé tẹ́ máa fẹ́ sọ̀rọ̀ nípa kátàkárà, tẹ́ máa fẹ́ ṣàdúà, wọn ò ní sọ pé Ṣàngó ó tà á. Torí pé ìgbàgbọ́ wọn sí Ṣàngó ni pé kárà ò sán kójò rọ̀. Wọn ní dákọ̀ ọya pé kọ́ya ó tà á. Torí pé ìgbàgbọ́ wọn sí ọya ni pé kí odò kó máa sàn odò ọya tí yorùbá tó bá sì fẹ́ ṣe nǹkan kankan tó ní í ṣe pẹ̀lú irin bíi mọ́tò bí àdá bí ìbọn ògùn lákàáyé wọn ọ̀sìn mọ́lẹ̀ ọkọ̀ ẹ̀wọ̀n ọ̀dà tó bá ti wá kan ẹni tí ń tajà ẹni tí ń rajà ẹni tí ń ṣòwò ọ̀nà lẹ́ẹ̀mọ́ gbọ́ ajé ọ̀tá o tónítọ̀hún bá gbé ọjà lérí tọ́jà èyí dànù wọ́n sọ pé ajé di o tí ẹnìkan bá sí ọjà rádaràda wọ́n sọ pé ọ̀tá ajé ni tẹ́nìkan bá gbé ọjà lérí tó lọ tó dé láàrin ìṣẹ́jú àyá wọ́n ní ọmọ ajé ni. so ti rí pìlẹ̀ ajé báyìí ìwọ mùsùlùmí ṣé wọ́n nígbàgbọ́ nínú òòṣà ajé ọjà tó ń tà ṣe ajé níbọ̀ ọ̀tà èrè tó ń jẹ ṣe ajé ló jẹ́ kó o jèrè ṣé gbàgbọ́ mùsùlùmí nìyẹn ṣebí Allah ni arozak Allah nínú oko Allah ni arozak Allah ni ọba olùpèsè tó máa ń pèsè ìjẹ ìmu táà ń pè ní arísìkì kárówó ná kárówó lò kárówó sayé ẹni tó ń pèsè ẹ̀ ní Allah ó ní arozak not ajé kì í sajé so láti àsìkò yìí lọ. tó bá dá sí pé mùsùlùmí ni ó ń tòótọ́ àwa kà ń kọ́ àkú mùsùlùmí ni o ìwọ mọ ìwọ mọ ibi tí wọ́n wà o tó bá jẹ́ mùsùlùmí ní ti òdodo lọ bá níbi kó o máa lo kẹ́límà ajé lọ ronú pìwàdà níbẹ̀ má dàkọ ajé mọ́ ajé ò lè jẹ́ o jèrè ajé ò lè jẹ́ o tà. ọ̀tá ajé ni ọ́ ajé náà ọ̀tá rẹ ni ọ̀tá ajé wà, ajé náà mọ̀ pé ọ̀tá ni òun jẹ́ fún wa àìsọ̀ rẹ̀ àìsọ̀ rẹ̀ ṣé ẹ wá rí ẹ̀yìn ìdílé kan nílùú Ìbàdàn ẹ ti sọ̀rọ̀ ayé di ajé. odidi àdúgbò ńlá kan lù Ìbàdàn tá a bá ti kọjá agúgù tá à ń lọ sí ọ̀nà gbogbo àdúgbò yẹn ń pè ní àdúgbò ajé náà ń pè bẹ̀ ní òde ajé òde ajé orúkọ òòṣà lẹ jẹ́ o ọmọ ajé orúkọ òun lẹ ẹ lọ wá nǹkan ṣe sókọ burúkú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí lóde ajé pátápátá ẹ pera yín jọ tọba ga sí pé lódodo lódodo ẹ bá jẹ́ mùsùlùmí. ajé òrìṣà ni Ṣàngó òrìṣà ni Ògún òrìṣà ni Ọya òrìṣà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òrìṣà Yorùbá wọ́n lé nígbà wọ́n lé nígbà. kò sí ọlọ́run òdodo láàrin gbogbo wọn o mọ́ lo kẹ́lí máa jẹ́ mọ́ o tọ́ ọ bá mọ̀ tẹ́lẹ̀ o ti mọ̀ báyìí o. mi ò gbọ́ rí kò sí ń bẹ̀ mọ́ o ti gbọ́ báyìí o. at least owó fíìmù ọ̀pá ajé tí àbíjà tó ṣe kí ló rí ń bẹ̀. ṣó o rí pé wọ́n ń gbé ọ̀pá tẹ́ ń pè ní ọ̀pá ajé ṣó pé wọ́n ń gbé káàkiri ni. ọwa dị ntị nwa mbọ osi akpịrị lọma ajị osi akpịrị arị n'ọrịa ajị ọta ajị n'iyo tọba jem sumi ododo ajị na ọta arị ni tọba jem sumi ododo onye lọjọ waju tí mo bá ráàyè láti jókòó láti jókòó ti èdè wa láti sa àwọn àwọn èdè tó jẹ́ èdè àwọn kèfèrí tó jẹ́ èdè àwọn kèfèrí màá sàjọ láti fi pè wá sí àkíyèsí. kí àwọn ègún pe yẹ̀pẹ̀. kódà a máa sa gbogbo ejo létà ṣáàtì lọ mọ ní ìsìn wípé ọta ajé ni ọ́. ọta ajé lèmi ọta Ṣàngó ni ọ̀tá Ògún ni mí ọ̀tá Ọya ni mí èmi àti wọn àpálì àjọlẹ̀pọ̀ àìjọ́sìn kankan náà ọlọ́wọ̀n ọba mi ni mo bá dúró ọlọ́wọ̀n ọba mi tó dá mi tó dá Ògún tó dá Ṣàngó tó dá ya tó dá ajé àti gbogbo àwọn òṣàkúgbèkúgbè tẹ̀yìn sọ̀dọ̀ ọlọ́run mọ́ra yín lọ́wọ́ yìí ọlọ́run yẹn ọ̀kan ṣoṣo ni olèmí gbọ́sẹ̀ fún tèmi ẹ jẹ́ ká dúró lórí àyà one oh four yìí nítorí pé mo tún ní àlàyé kékeré kan tí mo fẹ́ ṣe lórí Laylatul Qadri